gbéga. ilé mi gbéga ẹbí mi gbéga ara mi gbéga. kí ló ṣe mí tí mi ò ní gbéga. igi tó gbéga afẹ́fẹ́ gbéga ẹranko gbéga. kí ló ṣe mí tí mi ò ní gbéga. Fresh FM, Fresh FM, Fresh FM, Fresh FM, 105.9. Fresh FM, Fresh FM, Fresh FM, ọ̀gá Master, màtà. Sàlọ̀ mú sẹ́wà yá. Fresh FM, ó ṣe tuntun kọ́ ni Fresh FM, lókè ṣe dandan fún ni Fresh FM, ìròyìn lóríṣiríṣi. Fresh FM, ìròyìn tó tún gbẹnu tán. Fresh FM, Fresh FM, Fresh FM. Fresh FM one oh five point nine Fresh FM Fresh FM Fresh FM ọ̀gá ni màtá. ló ń bá wa polówó. Fresh FM iṣẹ́ wọn á fi mú rẹ́gẹ́. Fresh FM táwọn fi wọ́n wọlé lójoojúmọ́. Fresh FM láti jẹ́ gbádùn ní yọ̀ngbọ̀nyọ̀ngbà. Fresh FM Fresh FM Fresh FM Fresh FM one oh five point nine Fresh FM. Fresh FM, Fresh FM ọ̀gá ní màtà ó ẹ̀ ṣe ilẹ̀ falafala ògidì ìròyìn kan fẹ́lẹ̀ káàkiri ilẹ̀ wa láti nú àwọn ìwé ìròyìn kódà ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. sì túbọ̀ máa tẹ̀sí ọwọ́ iwájú ni àmín torí pé àánú rẹ la nílò hmm. ìṣọ́ rẹ la nílò ààbò rẹ la nílò ìpamọ́ rẹ la nílò pẹ̀lú hmm. ìbùkún rẹ la nílò tó ń ti ìgbéga àlàáfíà tó péye la nílò pẹ̀lú àìkú tí ṣe baálé ọ̀rọ̀ ó ṣeun bàbá túbọ̀ máa fi gbogbo ẹ̀ ṣìkẹ́ wa àmín àákú ojúmọ́ àákú ojúmọ́ máa àákú ojúmọ́ mọ́ ojúmọ́ tó mọ́ wa lónìí ire ni ọ̀nà kọ́ mọ́ sí ọ̀nà kọ́ mọ́ là fún gbogbo etí tó ń gbọ́ wa àjà àbálẹ̀ mọ̀ tó ń kéyìn ó tún ti yá o ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kà á sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé ọba ògo kó wọ bí gbogbo tẹ́ ẹ wà lóòrọ̀ yìí wá bẹ́ẹ̀ bá ti wà lójú ọ̀nà bíi iṣẹ́ ni tọ́já pé iṣẹ́ tiyín náà ọ̀nà ọ̀fun kọ̀mọ́ Sunday ni ọ̀nà ọ̀fun náà sì lọ́nà ọ̀run ọba òkè òní jẹ́ ká jẹun ká sì gbàbẹ̀ rí ọ̀run o. àmín tó o bọ́bá jẹ́ pé ilé ìjọsìn lẹ́yìn ń lọ àbẹ́ ń bọ̀ láti bìkan sí bìkan inú ilé lẹ́sì wà níbí ẹ wá wà nínú ọkọ̀ ni àbẹ́ wà nínú kẹ̀kẹ́ nàpẹ́ẹ̀pù abọ́rí kẹ̀kẹ́ tata gànràn lẹ́wà níbí gbogbo ibi tó ń kálukú wà tójúmọ́ tòní tó fi mú wa síre ire náà ni yọ́ gbẹ̀yìn rẹ̀ fún wa o ire ni yọ́ gbẹ̀yìn oṣù yìí fún wa ire ni yọ́ gbẹ̀yìn ọdún yìí fún wa ajá balẹ̀ ìròyìn tó ń tìwé ìròyìn méjì tí wọ́n jọ fara wọn lọ́wọ́ <laughs> méjì oríbó ló ti á jẹ́ àwa méjì ìwé ìròyìn méjì ló wá dé láàárọ̀ yìí. ẹ kí ló dé tẹ̀ rí bẹ́ẹ̀ láàárọ̀ yìí. a ah, béèrè lọ́wọ́ oníròyìn lọ́wọ́ sengésengé. àdègúnlé béèrè lọ́wọ́ rẹ̀ <laughs> méjì dondo yóò máa gbọ̀n kí ni balabala bíi bẹ́ẹ̀lì tẹ̀ ọ́ ó tún lè hmm. padà kó méjì míì wá bàbá kò dé àgbà bí bàbá sì kó wá méjì tó bá wa wá sóde yìí náà àgbà bẹ́ẹ̀ bàbá bẹ̀rẹ̀ sí ni máa ṣí láwẹ́láwẹ́ ah, ẹ wò ó ara ìkà ń pálí tó pálí nítorí tó bá pé mẹ́rìnlá mọ́ mu belenja belenja a jẹ́ pé ọwọ́ Sunday Tribune àti Sunday Punch ọ̀dẹ̀ láàárọ̀ inú Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ̀gbẹ́yọ̀ mọ́mí jí o mọ́mí JP ọrùn èmi àtórí alẹ́ tẹ̀ pọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run kábíyèsí elédùn tó ní màrè wọ́n pé bí ẹrú bá mọ nírò ó ń láti mọ̀ pẹ́ dú bágbé ó sì lahùn yóò lahùn aró bálùkó lahùn yóò lahùn osùn bílékèlèkè ó lahùn yóò lahùn ẹfun nẹ̀nẹ̀ ní ti orí àtọrùn torí wípé àwa mọ nóró tí a sì mọ pẹ́ dú aláwọn ọpẹ́ làárọ̀ yìí ó bá a ṣe ń dúpẹ́ lórí ara wa bẹ́ẹ̀ gẹ́lẹ́ là ń dúpẹ́ lórí ayé kó wa gbogbo ọmọ nàìjíríà àti tí gbogbo tó ń láǹfààní láti gbọ́ wa lápapọ̀ yíká káàkiri orílẹ̀-èdè gbogbo tí ń bẹ lágbàáyé tàbí ṣùgbọ́n kankan ò sí òní lọ́jọ́ àìkú Sunday ọjọ́ àìkú Sunday tòní ó tún wá jẹ́ ọjọ́ tó ní àpẹẹrẹ ọjọ́ kejìlá nínú oṣù kejìlá mhm. ọdún twenty twenty one la wà yìí bóni ṣe jẹ́ ọjọ́ tó lápẹ̀rẹ̀ yóò lápẹ̀rẹ̀ ayọ̀ nínú ayé kó wa wa òní ó di ọjọ́ mọ́ni gbàgbé sí ti dáadáa fún gbogbo wa lápapọ̀ ẹ kú ojú mẹ́ẹ̀ká àárọ̀ ajá balẹ̀ ìròyìn ti gàtẹ́ lórí afẹ́fẹ́ ìkànnì fresh nílẹ̀ ìbàdàn waheed akíntayọ̀ lórúkọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà gẹ́gẹ́ bí ọ̀run ṣe sọ síwájú. Si ìwé ìròyìn méjì ló bá wa wá ságbòròyìn ajá balẹ̀ fún tàárọ̀ yìí báwa náà bá a sì ṣe jẹ́ méjì àwa ṣèkínní ọ̀hún ní ṣèkànkó ra rẹ ṣèkànkó mi hmm. tó fi jẹ́ wípé ìwé ìròyìn Sunday Punch òun ló kángun sákàtà tèmi láàárọ̀ yìí. ọ̀dà kò burúkú bàjẹ́ nù ìwé ìròyìn méjèèjì ọ̀hún náà láti wá máa jẹ́ iṣẹ́ oríran wa pẹ̀lú agbo òṣèlú ìròyìn bẹ́ńtà gbangba ìwé ìròyìn ti Sunday Tribune ẹ̀jẹ̀ ń lọ sórí ọ̀rọ̀ ìdúmọ̀húrú mọ̀húrú wípé epo bẹntiró ó ṣeé ṣe kọ́wá wọn kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ táwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà yóò tún mọ̀ ṣe use ooru gọ́gọ́ sí i hmm. wọ́n pé àwọn adarí kan àwọn ẹgbẹ́ kan lápá òkè ọ̀yà wọn ti wá fún ààrẹ muhammadu buhari ní gbèdéke báyìí wọ́n pa àwọn òfin kọjá gbèdéke ọjọ́ méjìdínlọ́gbọ̀n tí ó fi tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣe àdá lórí àti jẹ́ kí ìlú oyípadà kọrin ó ṣèǹjì kúrò ní irú orin tí wọ́n fẹ́ máa kọ wípé epo bẹntiró àní àní o àmọ́ àmọ́ o tàbí tàbí ṣùgbọ́n ṣùgbọ́n o páwọn ọ̀fẹ́ gbọ́ o tó méjìdínlọ́gbọ̀n péré iná ni gbèdéke táwọn fúnjọba àpapọ̀ kò fi wá nǹkan ṣe sí i ńgbà wọn tó sọ̀rọ̀ wọ́n wípé iṣẹ́ rí ìjọba àpapọ̀ èyí tí ń bẹ ní orí àpèrè lọ́wọ́lọ́wọ́ wọn ló ti já gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà kulẹ̀ wọ́n ti já gbogbo ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà kulẹ̀ kéése bọ́n ṣe jọ fàdéhùn sí ẹni tí ń ṣẹlẹ̀ yẹn ọmọ ẹ̀ níta gbangba àwọn ìròyìn ti Nigeria Tribune tá a ti gbọ̀n yẹbẹyẹbẹ. ọ̀rọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú EndSARS ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn ẹ̀fòpin sí ikọ̀ ọlọ́pàá SARS eléyìí tó wáyé níjó ní oníròyìn tí wọ́n fi sọ̀dọ̀ gàdàgbà gàdàgbà sójúde wéròyìn Sunday Punch wọ́n ní jẹjẹ́ mọ̀ wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Taraba àtàwọn ìpínlẹ̀ míì nílẹ̀ Nàìjíríà wọ́n ní wọ́n kọ̀ o láti tẹ́pẹpẹ àbọ̀ eléyìí tó rọ̀ mọ́ bí àwọn ọlọ́pàá kan bí wọ́n ṣe ṣe àwọn èèyàn ṣèbáṣebọ̀ tó bí ìfẹ̀hónú ẹ̀ fòpin sí ikọ̀ ọlọ́pàá sars tó sì wáá jẹ́ wípé ọdún kan ó ti lé bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ gẹ́lẹ́ wọ́n pé ọ̀rọ̀ àbọ̀ eléyìí tí àwọn ìpínlẹ̀ kan tí wọ́n tẹ́pẹpẹ rẹ̀ yìí wọ́n ní náà lọ́mọ̀dá ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ kọ̀ lórí èròǹgbà wọn láti sanwó gbàmọ́bínú fáwọn èèyàn tó forí sọta ìṣeni níṣìbáṣìbò látọwọ́ àwọn ọlọ́pàá dìgbòlùjà lórílẹ̀‐èdè wa nàìjíríà bẹ́ẹ̀ gẹ́lẹ́ láti ìpínlẹ̀ Bauchi wọ́n pé ọ̀rọ̀ jáde ńbẹ̀ ìpínlẹ̀ Bauchi ní ní ti àwọn àbọ̀ eléyìí tó yẹ káwọn ó gbé sóde fún gbogbo ọmọ nàìjíríà wọn ló ti wà ní sẹpẹ́sẹpẹ́ o àmọ́ ìpínlẹ̀ Taraba wọ́n ní ọ̀dà owó awo olókun olóṣèdíwọ́ o tó fi jẹ́ wípé àbọ̀ yìí kò tí ì hàn dé títí dìbà ṣe ń sọ̀rọ̀ yìí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ kan ti wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nínú ilé ìta àti rí ẹgbẹ́ pandef wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àtàwọn ìpínlẹ̀ wọn ò ṣòótọ́ fọmọ orílẹ̀-èdè nàìjíríà lórí ààbọ̀ gbogbo eléyìí tó ní ṣe pẹ̀lú ensars ìfẹ̀hónú ẹ̀fòpin sí ikọ̀ ọlọ́pàá sars gàdàgbà gàdàgbà ni wọ́n fi ròyìn ẹ̀ sọ̀dọ́ sójúde ìwé ìròyìn Sunday Punch àmọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bẹ lójú ìwé kẹta ń bẹ. ọ̀dà kò burú kò bàjẹ́ lágbo òṣèlú náà ni mo ṣì wà ìwé ìròyìn ti Sunday Tribune ló tún mú mi rí àkọlé ìròyìn kan ní ìta gbangba rẹ̀ náà ni níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ apá àṣàlẹ̀ ní ìròyìn náà lọ́lọ́ rèé páàkì ara rẹ̀ mọ́lẹ̀ sí o ìròyìn tí ń wí pé oko ọ̀rọ̀ gbàgbós oko ọ̀rọ̀ eléyìí tọ́jà lákàsù lákàsù ọ̀bántíbántí ọ̀rọ̀ gbólóhùn ìní àmọ̀ pé ń jáde látànú ẹgbẹ́ òṣèlú APC sí ẹgbẹ́ òṣèlú PDP ẹgbẹ́ òṣèlú PDP ọ̀nà ń dá padà nímọ̀rọ̀sẹ̀ fún ẹgbẹ́ òṣèlú APC lórí kí wá ni nígbà tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ọmọ sọ̀rọ̀ sí ẹgbẹ́ òṣèlú PDP wọ́n pẹ́ lọ́rẹ̀ wábi wọ́ sí ẹ mọ̀ wulẹ̀ máa nàka aláìfín sí ẹgbẹ́ òṣèlú APC pé àwọn ò ṣe nǹkan kan mọ́ nítorí wípé gbogbo ìdọ̀tí òun ọ̀kọ́tọ̀ tá ẹ dà sílẹ̀ wa Nàìjíríà fún odidi ọdún mẹ́rìndínlógún ilà wọ́n sì ń gbá táwọn ń gbá táwọn ń gbá táwọn ń gbá táwọn ìgbà tán débi àwọn ò rí kójọ dáná sun ẹ̀yin wá dúró dúró wípé ẹgbẹ́ òṣèlú APC kò ṣe nǹkan kan wàhálà tẹ́ dá sílẹ̀ sílẹ̀ Nàìjíríà lọ́rùn sọ́tì ìkú òun bẹ́ẹ̀ amóńgbàtí ẹgbẹ́ òṣèlú PDP náà gbé padà ní ìlànà dá padà straight straight ni wọ́n wípé àní ìyà ń jẹ ọmọlẹ́wà Nàìjíríà lábẹ́ àkóso yín ebi ń pa gbogbo ọmọlẹ́wà Nàìjíríà ebi ń pọ̀ lódodo lábẹ́ àkóso yín ẹ lọ́ọ́ rè wábi wọ́ sí lẹ́gbẹ́ òṣèlú PDP náà fọ̀ lẹ́sì bóyá bá a bá wá di ojú ìwé kejì nínú ìwé ìròyìn ti Sunday Tribune ń tọ́ wá fa aláwọn àǹdí ọ̀rọ̀ lákàsù lákàsù ọ̀bántíbántì sọwọ́ síra ẹni báwọn àbá yín yẹ̀ wò àwa ó sì ṣàlàyé ẹ̀ fún yín. tó bá jẹ́ ní ti agbo òṣèlú lójú ìwé keje nínú ìwé ìròyìn Sunday Punch èmi náà tajú kan rí ìròyìn kan o níbi tí lẹ́gbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n gbé ń sọ fún gbogbo ọmọ Nàìjíríà pàápàá olùdìbò wọ́n ní ẹ bẹ̀rẹ̀ sí ní sọ wọ́n lóko olóṣèlú tẹ́ ẹ bá dìbò yàn tó bá já yín kulẹ̀ tọkọ̀ tí ò mú èrè ìjọba tiwantiwa wá faraàlú ní nàìjíríà ilé aṣojú-ṣòfin àpapọ̀ orílẹ̀-èdè ló fọ̀rọ̀ léde ìwé ìròyìn Sunday Punch jábọ̀ rẹ̀ ojú ìwé keje òní wọ́n fi ròyìn ẹ̀rọ abákan náà fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ rẹ̀ ibẹ̀ lẹni tó ti fi ìgbà kan rí jẹ́ olórí fórílẹ̀-èdè wa nàìjíríà olóyè olóṣègùn ọbásanjọ́ ibẹ̀ ni bàbá ti la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kéke pé kò tọ́ o kò sì yẹ fún ẹni tí í ṣe kábíyèsí ọ̀nìrìṣà àtàwọn ọba aláyé míì kí wọ́n sì mọ kéde àtìlẹ́yìn wọn fáwọn èèyàn tí wọ́n fẹ́ díje dupò òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà níta gbangba lójú gbogbo ayé ìròyìn yẹn ń bẹ lójú ìwé keje nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní. bí òṣèjà lọ sójú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune níbi tí ìròyìn ti ń jáde lẹ́nu bàbá àkàndé ẹnì ó wí pé wọ́n ní ẹni tó ti fìgbà kan rí jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ọ̀mọ̀wé goodluck jonathan náà ni ó wí pé wọ́n bẹ tinubu wọ́n sì bẹ òun gan pẹ̀lú wípé káwọn ó ṣe àtìlẹ́yìn fún wípé apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà náà ni wọ́n ti fa abẹnugan lé aṣòfin kalẹ̀ bàbá àkàndé ló wí ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune níròyìn ọ̀hún ni o lè tè pọ́n sí jẹ́ kí n rọra jó eléyìí mọ̀ tòrójú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune náà lọ́wọ́ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ àkọlé yẹn gangan ni ọ̀rọ̀ àlọ́ tẹ́rẹ́ tẹ́sápá àṣàlẹ̀ wọ́n yí pé ní báyìí báyìí o òǹkà àwọn èèyàn tí wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní máa gbé ìṣirò wọn kalẹ̀ tó ti farakásá àrùn àjàká òkò ti ìṣíkẹrin ti Omicron omicron kan lẹ́ẹ̀ pé hmm. wípé wọ́n mọ̀ ti tó bí òjìlé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta èyí tí ó dín méje five hundred and thirty three pé kí wọ́n gba àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ọmọ tó fura ọmọ tó dé mọ̀nù kọ́lá mọ́jì òde bá wa ọmọ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune tó jáde fún tòní. tó bá jẹ́ ní ti àjàkálẹ̀ àrùn omicron eléyìí ti tún ṣòro bí agbọ́n káàkiri àgbáyé wọn pé ó di dandan o kéèyàn gba abẹ́rẹ́ àjẹára eléyìí ti ṣe ẹlẹ́kẹrin irú rẹ̀ fourth dose bí èèyàn bá fẹ́ ṣe omicron bó ṣe ṣe ṣojú pfizer àwọn ni wọ́n fọ̀rọ̀ yẹn léde ńbẹ lójú ìwé kẹfà nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún taarọ̀ yìí ẹ̀wájú àgbàbẹ̀ ká kọjá lọ ságbo ti ètò ẹ̀kọ́ lójú ìwé keje nínú ìwé Sunday Punch ẹgbẹ́ tó jẹ́ ti àwọn olùkọ́ lọ́gbà ilé ẹ̀kọ́ gíga fásitì ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí ASUU wọ́n ní bọ́bá ti ń di ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù tá a wà yìí gangan làwọn ó ṣèpinnu o lórí bọ́yá wọn ó gùn lé ìyanṣẹ́lódì tàbí wọn ò ní gùn lé ìyanṣẹ́lódì bákan náà lórí ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú ti àjẹbánu lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àjọ amúnimọ́dà tí ń gbógun ti wà bàjẹ́ nídìí ọrọ̀ ajé àti wọ̀daràn nílẹ̀ nàìjíríà EFCC wọ́n ní wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn di ajá núwé o bá a bá ń sọ̀rọ̀ nípa kí wọ́n fojú àwọn gómìnà tẹ́lẹ̀ rí àtàwọn èèkàn lórílẹ̀‐èdè nàìjíríà ba ilé ẹjọ́ ìyẹn lábẹ́ ìṣàkóso ti bá wà àmọ́ wọ́n ní àwọn tí wọ́n jẹ́ yàwúyàwó àwọn ọ̀dọ́ eléyìí tí wọ́n ń tẹ̀ka lórí ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí íńtánẹ́ẹ̀tì wọ́n ní àwọn tí àjọ EFCC tí wọ́n ń dẹ̀dẹ̀ wọn nù ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch èyí tó jáde fún tàárọ̀ yìí kó tó di pé àkọjá lọ sójú ọjà wọ́n jábọ̀ ròyìn lójú ìwé kẹrin kan náà o nínú ìwé ìròyìn Sunday Punch ẹni tí í ṣe dókítà mọ̀lẹ́bí fún elza kizaki oníṣe ní àlàyé pé ìjẹ́jẹ́ mọ̀ àwọn àrùn aṣekúpani tó jẹ́ mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ òní bá ìyàwó elza kizaki vera wọ́n jábọ̀ ròyìn yẹn ń bẹ lójúwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní. orí ọrùn kó tó di pé àròjọ ọjà lọ́rọ̀ ìpolówó ń ta àgbékarí abala a yá lọ sí ojú ìwé karùn ìwé ìròyìn ti Sunday Tribune èmi gangan ni mo wọlé kóró sóróyè níbi ètò òdìbò yìí tó wáyé nípínlẹ̀ Anambra o èmi kọ́ wọ́n fẹ́ jíṣẹ́ nìkan tí ọgbàpótí ni ẹ̀rù bà mí ah, yàrá lọ ìpínlẹ̀ Anambra lọ rè gbàpótí nígbà ìpínlẹ̀ Ọ̀yọ́ wà lẹ̀ <laughs> ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́jú. bọ́ba wa fi ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ̀ o bọ́ba wa gun ọkọ̀ òfurufú àbọ̀ba gun ọkọ̀ orí ilẹ̀ lọ sí mm. ìpínlẹ̀ Anambra tó fi lọ kópa nínú ètò ìdìbò a jẹ́ pé ọkàn wọn lánàbra náà ni. Mm, bá kó stéètì mi báyìí federal ni mo yà ń lọ lọ sí stéètì ó stéètì. ọ̀dà kò burú jẹ́ka lọ sí inú ìwé ìròyìn ti Sunday Tribune tọ́já wípé ẹni tí í ṣe olùdíje sí ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All progressive Congress níbi ètò ìdìbò tó wáyé ìpínlẹ̀ Anambra tọ́ṣọ̀ ìwà kọ̀gúnlẹ̀ ńlọ wípé òun ni òun wọlé sẹ́ẹ̀ ó ní wọ́n kàn mọ̀ọ́mọ̀ dambarú ètò ìdìbò ni wọ́n wá gbé fún ọ̀jọ̀gbọ́n chukwuma soludo tá a wá lẹni tó sọ̀rọ̀ tó ń tẹ̀dùn ọkàn nígbà bá ìwé karùn-ún ìwé ìròyìn ti Sunday Tribune. torí ìròyìn tó kan gba ilé yìí náà sí belenja ni ojú ìwé kẹfà òun náà ni wọ́n ti fa ìròyìn yẹn jáde nínú ìwé ìròyìn Sunday Punch agbẹjọ́rò fún ẹgbẹ́ òṣèlú abga tó ń ti chukwuma soludo ẹni tó díje dupò gómìnà tó sì dìbò wọlé ní ìpínlẹ̀ Anambra wọ́n ní àwọn ò ní bẹ́ẹ̀ ù bá o wípé kó jáwọ́ nínú ẹjọ́ eléyìí tó pe soludo tó ń ti ẹgbẹ́ òṣèlú APGA ìwé ìròyìn Sunday Punch jábọ̀ rẹ̀ ojú ìwé kẹfà ò ní wọ́n fi ròyìn ẹ̀ apápàpá ẹja kọjá lọ sójú ọjà ọmọ alájẹ ni wá lágbègbè àjẹkárí àlepẹ tóró ní jẹ ọjọ́ Sunday àwa nípa owó wọlé mm-hmm. ajá balẹ̀. ajá balẹ̀. gbogbo ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe túyáyáwá wo baba kérésì fresh fm kẹ́tún wá fún kébù rẹ̀ sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bùn máa wù bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé orin challenge ìbàdàn. kérésìmesì ọdún dé ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún mọ́ bá yín ṣeré fún yín lẹ́bùn tó jọjú bá yín ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó lẹ́gbà kẹjọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà ńlẹ̀ fáwọn èwe bíi swing gàtún kárátà bouncy castle fífijó ṣèdíje àti díje tá a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ó di mọ́ni ní ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ pàdé àwọn nǹkan ilẹ̀ wa òṣèré adẹ́rìnpòṣónú àwọn pèdèpèdè fresh fm tájọmọ́ kọ́mọlúbọ́pọ̀ rẹ́rìn dọ́wẹ̀kẹ́ ya papọ̀ pẹ̀lú dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira ló wọlé ọmọ kọ̀ọ̀kan. Merry Christmas ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ta ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lewura yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Oyo State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó o ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí taládàáni ló ń bá agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lò ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹkújẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún ìgbésẹ̀ tó yẹ kò sáyè fún ìwé ẹ̀hónú tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ o. àjọ oyaka wà ní kọta four seven three fájìmí street agodi ìbàdàn kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ má dàkẹ́ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè. Ah! Rubicon the movie. Ho, ho, ho, ho. Rubicon, point of no return. How can you win a game against a powerful and deadly opponent? O fẹ́ bẹ́sù jẹun síbi ẹ̀ ogun lẹ́sẹ̀ ògbèjì lágbèdè méjì palàpolo ààyè àti kú Rubicon. Àgbèdè méjì iṣẹ́ ọpọlọ ńlá látọwọ́ Dr. Adébáyọ̀ Fálékè Báyọ̀ O. Directed by Adé Idris Jerry. Managed by Aṣíwájú Charles Adéni. Ìgbà àkọ́kọ́ tí Yinka Ayéfẹ́lẹ́ máa kópa nínú sinimá kan. Sinimá ti kọ́lẹ̀ olú olóòtú ṣe bẹ̀bẹ̀ nínú ẹ̀ pẹ̀lú àwọn superstars bíi mr macaroni wòlíì àgbà akelewi saheed balogun ricardo agbo bukki arugba taiwo ìpèkúnlé babatunde saheed mr sport abolade salami ben obe samuel gbèsàbí ìlúmọ̀ká pẹ́sẹ́ńtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rubicon the movie a máa premier lọ́jọ́ ẹ̀ tuesday december twenty one ọdún yìí ní fresh fm music house challenge ìbàdàn dr yinka yefẹlẹ mon ní chief host lọ́jọ́ yẹn aago kan ọ̀sán lè tó gbogbo wa ti bẹ̀rẹ̀ lóko lóko tọkọ ló jankọ jankọ ló ń bọ̀ see you when you get there. ọ̀pọ̀ yanturu la máa bá jáde ní twenty twenty one bóyá nínú ìṣòro bẹ́tsáìdà ọlọ́run ṣẹ́gun adémọ́lú máa sọ̀rọ̀ ẹ̀dìyànú. nínú ìṣòro bẹ́tsáìdà tó parí ọdún twenty twenty one látọjọ́ monday thirteen ní friday seventeen december gbogbo èèyàn ló máa kórè ọ̀pọ̀ yanturu massive harvest jésù nínú ayé wòlíì àtàjẹrẹrẹ ṣẹ́gun adébólú jp testimony jà lọ sọ bẹ́ẹ̀ pé gbogbo ń tó ti pàdánù ní rere gbogbo làálàá tó ṣe lọ́dún ìtì ọ̀yọ́ àárín òru márùn-ún yìí ló ń fẹ́ kéré fún gbogbo èèyàn ọlọ́run bẹ́ẹ̀ gbé olùrànlọ́wọ́ olóore pẹ̀lú aláàánú dídí fún ọmọ wúrà rẹ̀ rẹ̀ wá gbàdúrà wọ́n aago lọ́jọ́ monday thirteen ní friday seventeen december lábẹ́ ìfàmì òròyìn ọlọ́lórí àwọn wòlíì májẹ̀mú àtàwọn olórí ẹ̀mí tó máa pẹ̀lú prophet and evangelist ṣẹ́gun adébólú jp testimony child ṣiṣẹ́ àròṣẹ́ o nínú ìjọ word of testimony prayer ministry testimony ground tó wà ní sani ọpẹ́yẹmí àjàngbàwá kájàyé ìyànà church ńbàdàn ire ìpọ̀ ńlẹ̀ àwọn èyí ti ti ẹ̀ ṣàpilẹ̀ ìwọ náà máa bọ̀ ọlọ́run ọláìdé. hallelujah hallelujah ìjọ àpòsóyì ti kristi ìtẹ̀dọ́ agbára àṣeyọrí pé ọdún márùn-ún ẹ jẹ́ kí ẹ wá síwájú rẹ̀ pẹ̀lú ọpẹ́ ayẹyẹ ọdún karùn-ún ti ìjọ àpòsóyì ti kristi ìtẹ̀dọ́ agbára àṣeyọrí yóò wáyé ní sunday ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún twenty twenty one ní gbọ̀ngàn real event center ojú ọ̀nà àṣì síbòdìjà àṣì ìbàdàn ní dédé aago kan ọ̀sán àkòrí ọlọ́run kan náà àwọn tí olúwa yóò máa lò ní ọjọ́ náà ni olùṣọ́ àgùntàn fátúrótì olùṣọ́ àgùntàn túndé wòlíì ọláolúwa délékè olùṣọ́ àgùntàn gabriel ochenji bíi olùṣọ́ àgùntàn ọlásùnkànmí ọláolúwa wòlíì àròlé babalọ́lá àwọn olórí ẹ̀mí ní ọjọ́ náà ni káyọ̀dé òyìnwọlé àpọ́sítélì ti ìyìn bishop ìfẹ́ glory crown gbẹ̀ngà marvel ọláwálé fákẹ́yẹ the joyful noise makers olùgbàlejò àgbà ajínrere john àjíbọ́lá ẹ wá kẹ́sì wá gba ẹ̀bùn ìparí ọdún ní ọwọ́ olúwa jésù lolúwa. kí ló wàá sàrákùnrin látàárọ̀ tí ò wá gbé kọ́ báyìí. kí ló ojú ó sì wá fajúro báyìí. bó ní sí ní fajúro arákùnrin ọlọ́mọdé ò mi gbèsè ajílẹ̀ mo ló bá ń gbé wa àtàwọn kan tí mo fẹ́ lò sórí oko. ó sì wá lè tó gbogbo báwọn wọn. ayé dígítà la wa ọ̀yá fóònù ẹ̀ tẹ star three four seven star four six ash crop to cash gangan nu gbogbo n tó fẹ́ pàpàtà ojú kan ló wà. ó ti gbé wa o ẹ àmọ́ lọ́nà wo ni wàá gbà. ojú òpó yìí láti lè ra jílẹ̀ ráhùn tá a máa ti bọ́lẹ̀ wọ́n tún bá ní wojú ọjọ́ kí gbogbo àwọn nǹkan tá a ra yìí kójú ó kàn máa wọ lọ lákòókò tí ò tọ́ wọn a máa yá ni ní katakata eléyìí tá a mọ̀ sí tractor tí máa bóònù rẹ̀ tá a fi ṣètò ọ̀gbìn wa pápá ń bari ẹ̀ ní pé bí ẹ̀yin náà bá ti darapọ̀ mọ́ ojú òpó star three four seven star four six ash. tẹ̀sí jóníbàárà tí máa ń tẹ̀lé wa ń gbogbo ògbà tó bá ti tó àkókò díẹ̀ ẹ̀yin yóò láǹfààní sí owó yàá láti fi ṣètò ọ̀gbìn dáadáa sí i. ṣó ti wá ìpèsè àgbẹ̀ ti di rọrùn. ayé digital láwà star three four seven star four six ash crop to cash bẹ́ẹ̀ bá ti ṣe ń ṣètò ọ̀gbìn lẹ́ẹ̀mọ rere rẹpẹtẹ. ajá balẹ̀ ajá balẹ̀. àjẹ́ àbálẹ̀ ìròyìn àti tójú ọjà dé o káwá máa bọ̀ lọ́dọ̀ yín bẹ̀ yẹn náà lókù lẹ́yìn tọ́já wípé ìròyìn ajá balẹ̀ gbogbo tá a sí fìlà sígèlè rẹ̀ ẹ̀yin náà ti retí wa ní rabaji gan àti ní rẹ̀gẹ̀dẹ̀ fín ká máa gbọn aṣọ lára rẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì ká ẹ lè mọ ti ń bẹ nínú ògùn tí jẹ́jì ni o ẹ a lọ láti ìta gbangba ìwé ìròyìn ti Sunday Tribune lọ sí ojú ìwé kẹrin bẹ̀ níbi ìròyìn eléyìí ti àwọn ẹgbẹ́ àgbààgbà ní apá òkè ọya àti àwọn ẹgbẹ́ ọ̀dọ́ ti ṣèpàdé tí wọ́n sì ń fún ààrẹ Muhammadu Buhari ní gbèdéke ọjọ́ méjìdínlọ́gbọ̀n síbi tá a wà yìí láti tètè pa orin tí wọ́n ń kọ lẹ́nu dà nípa ọ̀rọ̀ epo bẹntiró kí wọ́n sì mú orin míì kọ kílù òyípadà kórìn ó sì ṣẹ́ǹjì torí wípé nǹkan ò fararọ̀ ní ibi ìpàdé kan tí wọ́n pé ọ wáyé nílùú Minna lánàá ní ìpínlẹ̀ Niger ibẹ̀ ni pé àwọn ẹgbẹ́ àgbààgbà apá òkè ọya tẹ̀dórí àwọn ẹgbẹ́ ọ̀dọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú tí wọ́n ti ṣe ìpàdé yẹn aṣojú ara wọn lọ síbi ìpàdé ọ̀hún tó wáyé níbi gbọ̀ngàn ńlá kan nílùú Minna ní ìpínlẹ̀ Niger wọ́n pè nǹkan bíi aago mẹ́wàá òwúrọ̀ àná ní gbọ̀ngàn tá a wí yìí ńlọ́gba àlejò bíbà ní ti wípé ẹ̀ ìsìnwó ìkòròwò ohun abámọ̀dìjọ rò gígùn ní mọ̀ọ́gùn ẹ mọ̀mọ̀ jẹ́ kí a ti ọwọ́ tí ń dùn tí ń dùn wá bo aṣọ torí pé àyídákẹ́ kú àyísí ìwòsàn dáràn ẹni bá wá dákẹ́ báyìí tara rẹ̀ ọba dákẹ́ ni wọ́n ní ìpàdé náà ní gbogbo àwọn tí wọ́n jẹ́ abẹnugan nínú ìsọ̀rí ìsọ̀rí ẹgbẹ́ ẹgbẹ́ ní ti ẹgbẹ́ àgbààgbà lápá òkè ọya àwọn èèyàn pé bìbà tí wọ́n jẹ́ aṣojú láwọn ìpínlẹ̀ gbogbo tọ́jẹ́ ti ń bẹ ní apá òkè ọya wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ àwọn aṣojú wọn náà wọ́n wà ń bẹ̀ àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ pẹ̀lú gan níní àwọn iléèwé gíga fáfitì wọn náà náà mọ̀ yan aṣojú lọ síbi ìpàdé tá a wí ọ̀hún o wọn nígbà tí wọ́n sì bẹ̀rẹ̀ ìpàdé ńlọ́dún wípé oníkálukú wọn bẹ̀rẹ̀ sí ní mọ ẹyin tarapòrò wípé ẹ̀ wá gbọ́ bí kí la tún wá gbé o kí la jù tó fi wá jẹ́ wípé ó ṣe jẹ́ pé gbogbo oṣù kọkànlá sí oṣù kejìlá tọdún tuntun bá ti ń wọlé bọ̀ ìníjọba àpapọ̀ ọmọ kọ orin orin epo bẹntiró yọ wọn o bẹ́ẹ̀ ni àwọn ẹgbẹ́ òǹtajà epo bẹntiró náà ni wọ́n mọ̀ pé sùúrù pé b burú bàrà boro bẹ́ẹ̀ láti jẹ́ pé àgbéga yóò tún dé bá owó epo wípé ẹni bá wò ó dáadáa tó sì rántí ẹ mọ̀ pé bí oṣù kejìlá sí ọdún tuntun wọlé bọ̀ náà ni wọ́n máa kọrú orin bẹ́ẹ̀ lọ́dọọdún wọ́n wá wípé ní ti tèyí o kò sí ẹni tí ó gba tí ń gbé bọ̀ lọ́wọ́ wọn torí wípé ìgbékùgbé ni wọ́n ń gbé bọ̀ kò sí sẹ́ni tí ó gba ìgbàkúgbà náà lọ́wọ́ ẹni tí ń gbé ìgbékùgbé bọ̀ nígbà tí wàá ń ṣe àlàyé ọ̀rọ̀ ní ọ̀nà tí wọ́n fi sọ wípé inú ààbọ̀ pàdé tí àwọn ṣe lánàá ọ̀hún ni àwọn ti jọ fi ẹnu kò láti jẹ́ kí ìjọba ó tètè yá mọ̀ wípé àwọn ọ̀gbá àfilọ̀ lórun orí tata gànràn kí wọ́n tètè mọ ṣàmúlò ntọ́bayà wọn ṣe àmúlò rẹ̀ láàrin ọjọ́ méjìdínlọ́gbọ̀n síbi tá a wà yìí iná ni àwọn fún wọn mọ́ ẹnì tó wá gbẹnu àwọn gbogbo tó sọ̀rọ̀ bá ikọ̀ ìwé ìròyìn ti Sunday Tribune ní gbólóhùn nílùú Minna níbi ìpàdé wọn ọ̀hún lánàá ni wọ́n pe orúkọ rẹ̀ ní Alhaji Rahman Abdulaziz ẹni tí ó sì sọ wípé ìwé gan ti lọ tààràtààrà sí orí tábìlì ìjọba àpapọ̀ ní òpin ìpàdé ọ̀hún lè tọ́jà pé tó ti di ọ̀la ọjọ́ ajé Monday ìní ìwé náà yọ balẹ̀ bàgẹ́ sí orí tábìlì rẹ̀ níbi tí àwọn ti bẹ tákàdá lọ́wọ́ ẹ̀ láti jẹ́ kọ́mọ tí àwọn èèyàn ní apá òkè ọya tí wọ́n ń wí àti àgbékalẹ̀ ìpàdé àwọn nígbà tó ń ná ọmọ sọ̀rọ̀ ẹni tó léwájú àwọn ọ̀dọ́ tó jẹ́ adarí àwọn ọ̀dọ́ tó sojú wọn níbi ìpàdé tó wáyé nílùú Minna ọ̀hún ẹni orúkọ tiẹ̀ jẹ́ Rohif Abdulrazak wọ́n ní olóṣojú àwọn ọ̀dọ́ tó wípé àti ẹ̀wá wítàwí níjọba àpapọ̀ o ìní bá ń pẹ́ pẹ́pẹ́sẹ́ o àwọn bẹ̀rẹ̀ sí ni máa ró àwọn èèyàn lágbára máa ran àwọn èèyàn lọ́wọ́ ẹgbẹ̀rún márùn márùn ní owó owó owó owó bá ń tánṣẹ́ owó bá ń tánṣẹ́ olóṣooṣù fa five thousand naira táwọn sì máa fún bíi mílíọ̀nù lọ́nà ogójì ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tí òrìjà jẹ wípé kí ni ẹgbẹ̀rún márùn-ún náírà tí wọ́n fẹ́ wá máa fún àwọn èèyàn ẹ dákun ṣé ọ̀yájá jẹni àbótẹ́ ìràárìn tí ó fi wá jẹ́ pé torí ẹ̀ ni wọ́n fi wá fẹ́ jẹ́ kí epo bẹntiró kọ́ wọ́n sókè ni àbí ẹgbẹ̀rún márùn márùn ni iye tó ń kálukú ni ó ràn oníkálukú lọ́wọ́ nínú iye tí owó epo tún fi gbé pẹ́ẹ́lí sí i ni ẹ fi ní ẹgbẹ̀rún márùn márùn o làwọn ọmọ fún ogójì ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà kò sí ń tọ́jọ́ o kíjọba ọmọ wulẹ̀ kọ́ lórí wọn ó sì mọ wulẹ̀ dá láṣà ni jọ méjìdínlọ́gbọ̀n síbi tá a wà yìí ní gbèdéke táwọn fún ìjọba àpapọ̀ o láti tètè jẹ́ kí orin ó yí padà kí lù ó ṣẹ́ǹjì bí ọ̀bá lè àdáwálẹ̀ kọjá ntí à ń ra epo lọ́wọ́lọ́wọ́ wọ́n yà á fi ilẹ̀ ní olúfimọ ní bó ṣe wà wọ́n mọ̀ jù wọ́n sí ọbẹ̀ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune. ajá balẹ̀ ìròyìn ń tẹ̀ síwájú ìkànnì fresh lẹ ti ń gbọ́ wa bẹ́ẹ̀ ti ṣe ń gbọ́ wa yìí ẹ tún lórí ọ̀fẹ́ láti darapọ̀ pẹ̀lú wa kẹ́ ẹ máa wà ní ketekete káàkiri àgbáyé lórí ẹ̀rọ ayélujára lágbọ́n ti kàn ní ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ojúpọ̀nà Fresh FM Ìbàdàn òun lẹ́tẹ̀ sójú ẹ̀ láti darapọ̀ pẹ̀lú orí àtọrùn lórí ìròyìn ajá balẹ̀ fún tòní ọjọ́ àìkú Sunday ọjọ́ kejìlá nínú oṣù kejìlá ọdún 2021 bá a ti ṣe ń tẹ̀ síwájú ìwé ìròyìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn náà tún lórí ọ̀fẹ́ láti wọlé kanlẹ̀ wọ́n dé bá wa o lórí ìròyìn ajá balẹ̀ ìwé ìròyìn The Nation ti wọlé ìwé ìròyìn Sunday Vanguard náà tẹ̀lé àpapọ̀ ìwé ìròyìn tí ń bẹ lọ́wọ́ wa bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí ọjẹ́ mẹ́rin tí a lórí ọ̀fẹ́ láti máa gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ o ẹ̀wá jẹ́ ìṣẹ́wọ́ ròyìn àkọ́kọ́ lójú ìwé kẹta nínú ìwé ìròyìn Sunday Punch ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìfẹ̀hónúhàn ẹ̀fòpin sí ikọ̀ ọlọ́pàá SARS EndSARS eléyìí tó wáyé lọ́dún tó ré kọjá lọ wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Taraba àtàwọn ìpínlẹ̀ kan nílẹ̀ Nàìjíríà wọ́n ní wọ́n kùnà o láti tẹ́ pẹpẹ àbọ̀ tiwọn fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtijọba àpapọ̀ orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní ọdún kan ó ti lé ní pẹ́sẹ́pẹ́sẹ́ o eléyìí tí àjọ tó ń bójútó ọ̀rọ̀ ọrọ̀ ajé lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n ti pa láṣẹ wípé kí wọ́n gbé ìgbìmọ̀ aṣèwádìí kalẹ̀ o láwọn ìpínlẹ̀ gbogbo lórílẹ̀‐èdè wa Nàìjíríà láti tanná ránmọ́ránmọ́ wọ àwọn èèyàn eléyìí tí wọ́n forí sọta ìfìyàjẹni láti pàṣẹ ikọ̀ ọlọ́pàá SARS eléyìí tí ò sí mọ́ bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní kò sì dín ní àwọn ìpínlẹ̀ márùn ọ̀tọ̀ọ̀tọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà tó jẹ́ pé títí di àkókò yìí o wọ́n ní wọn ò tí ì gbé àbọ̀ kankan lọ síwájú ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ìwé ìròyìn Sunday Punch jábọ̀ rẹ̀ wọ́n ní lára àwọn ìpínlẹ̀ tọ́rọ̀ kàn òun láti rí ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ anambra ìpínlẹ̀ taraba ìpínlẹ̀ bauchi àti ìpínlẹ̀ ogun wọ́n ṣe ní àlàyé wípé àwọn ìpínlẹ̀ tọ́rọ̀ kàn yìí àwọn náà ni wọ́n ń bẹ lára àwọn ìpínlẹ̀ o eléyìí tó jẹ́ pé nílànà kánmọ́nkíà ò ní wọ́n gbàgbé ìgbìmọ̀ aṣèwádìí kalẹ̀ lẹ́yìn tí ìgbìmọ̀ tó ń bójú tó ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ti pa láṣẹ wọ́n ní kẹ́sì mọ́ wo gbèdéke oṣù mẹ́fà péré òun náà ni ìgbìmọ̀ yìí tá a mọ̀ sí nec ni wọ́n fún gbogbo àwọn ìpínlẹ̀ gbogbo nílẹ̀ Nàìjíríà láti ṣiṣẹ́ tọ ìwádìí yìí kí wọ́n sì jábọ̀ síwájú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà o wọ́n ní bí ọ̀bá jẹ́ bẹ́ẹ̀ ìpínlẹ̀ eléyìí tó bá kùnà láti bá gbèdéke oṣù mẹ́fà yìí ó gbọ́dọ̀ ní ìdí ìdí eléyìí tí ó sì gbọ́dọ̀ jẹ́ in tó ṣe kókó ṣe pàtàkì ni gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe ní àlàyé wọ́n ní lẹ́yìn ọdún 2020 tí ìfẹ̀hónú ọ̀hún tó ti wáyé tó sì jẹ́ pé lára ti àwọn ọ̀dọ́ tí wọ́n béèrè fún òun náà ni ọ̀kan lára ohun ìjọba ti ṣe o òun náà sì ní ṣe gbígbé ìgbìmọ̀ kalẹ̀ láti ṣe ìwádìí ìfìyàjẹni àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè wa nàìjíríà ìṣẹ̀lẹ̀ ìpani nípakúpa àti fífini pánigbòrò ayé tó fi mọ́ òun títẹ ẹ̀tọ́ ni lójúmọ́lẹ̀ wọ́n ní lára àwọn ìpínlẹ̀ eléyìí ti ṣe méjìdínlọ́gbọ̀n nílẹ̀ nàìjíríà tí wọ́n gbé ìgbìmọ̀ kalẹ̀ níjó ní wọ́n ní àwọn ìpínlẹ̀ eléyìí tí wọ́n ti tẹ́ pẹpẹ àbọ̀ tiwọn òun náà láti rí ìpínlẹ̀ Abiao. o ìpínlẹ̀ adamawa ìpínlẹ̀ delta ìpínlẹ̀ bọ̀yì ẹdó èkìtì enugu gombe kaduna katsina kogi kwara tó fi dé ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ nasarawa ìpínlẹ̀ ondo ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ plateau àti ìpínlẹ̀ rivers wọ́n ní àmọ́ àwọn ìpínlẹ̀ kan àwọn ò tiẹ̀ dìídì gbé ìgbìmọ̀ kankan kalẹ̀ lọ́dọ̀ tiwọn nínú wọn la ti rí ìpínlẹ̀ yobe ìpínlẹ̀ borno ìpínlẹ̀ jigawa ìpínlẹ̀ kano ìpínlẹ̀ kebbi ìpínlẹ̀ sakoto àti ìpínlẹ̀ samfara àmọ́ lọ́wọ́lọ́wọ́ bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ló di dandan o kí gbogbo àwọn ìpínlẹ̀ tí wọ́n gbé ìgbìmọ̀ kalẹ̀ kí wọ́n tẹ́ pẹpẹ àbọ̀ wọn síwájú ìjọba o káwọn ó tó mọ ìgbésẹ̀ wo gangan làwọn ó gbé lórí owó eléyìí tí ṣe owó gbàmọ́bìnú tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n fẹ́ san fáwọn èèyàn tọ́rọ̀ kàn bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ní ọjọ́ kejìdínlógún nínú oṣù kọkànlá ọdún táwa yìí wọ́n ní náà ni ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè wa nàìjíríà ajagun gbébọ̀tì muhammadu buhari ni wọ́n ṣe àdáyẹnrí ọ̀rọ̀ wípé ọ̀wọ́ ààbọ̀ ilé ìtọ́ wà lẹ̀ níwájú ìjọba ó ní òtún àwọn láti gbé ìgbésẹ̀ lé lórí o bí kò ṣe pé àwọn ó dúró de àwọn ìpínlẹ̀ yòókù táwọn ò tí ì tẹ́pẹpẹ àbọ̀ kankan síwájú ìjọba káwọn ní ó tètè gbé àbọ̀ tiwọn wá wọ́n ní ààrẹ buhari ni wọ́n sọ̀rọ̀ yìí lásìkò tí wọ́n gbàlejò ẹni tí ṣe akọ̀wé fún ìjọba ti orílẹ̀-èdè Amẹ́ríkà Anthony Blinken lẹ́ni tó kàn sí ilé ìjọba torílẹ̀-èdè wa Nàìjíríà ti ń bẹ nílùú Àbújá wọ́n ní ibẹ̀ náà ni ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè wa Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari ni wọ́n ti tẹnu bọ̀rọ̀ wọ́n ní sẹ́ẹ̀rí bá a bá ń sọ̀rọ̀ nípa ìfẹ̀hónúhàn lágbára tí ẹ fòpin sí ikọ̀ ọlọ́pàá SARS tó wáyé lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé àwọn ìpínlẹ̀ tọ́rọ̀ kàn wọ́n pọ̀ púpọ̀ o wọ́n ní bọ́rọ̀ ṣe wá jẹ́ àlefi àwọn àbọ̀ eléyìí tó ti wà níwájú ìjọba a lè fi sọ̀rọ̀ a sì lè fi gbé ìgbésẹ̀ kankan o bí kò ṣe pé àwọn ìpínlẹ̀ yòókù eléyìí tọrọ káwọn náà gbé àbọ̀ tiwọn wá o ká wò ó síra wọn torí wípé ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan ojú ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n fi wo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ wọ́n ní ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ló sì gbà kàn wọ́n wọ́n ní Blinken nígbà tí ọmọ sọ̀rọ̀ ń tiẹ̀ wọ́n ní ibẹ̀ náà ló ti dírẹ́bẹ̀ sẹ́ni tí í ṣe àrí orílẹ̀-èdè wa Nàìjíríà o wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n fojú sùnùkùn wo ọ̀rọ̀ àbọ̀ yìí o kí wọ́n sì gbé ìgbésẹ̀ eléyìí tí yóò tẹ́ gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́rùn lórí ọ̀rọ̀ yẹn wọ́n ní àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ ń sọ̀rọ̀ nínú ilé ìta àti rí ẹgbẹ́ tó jẹ́ ti àwọn èèyàn láti apá Niger Delta tá a mọ̀ sí Pandef wọ́n ní kódà títí kan àwọn agbẹjọ́rò tí wọ́n jẹ́ ògúnná gbòǹgbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní àtijọba àpapọ̀ ni o àtàwọn ìjọba àpínlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní gbogbo wọn wọn jẹ́ olódodo sọmọ orílẹ̀‐èdè nàìjíríà lápapọ̀ lórí ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú ti ìfẹ̀hónú ensars ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ẹ̀tọ́ tààràtà sójú ìwé kẹta nínú ìwé ìròyìn Sunday Punch. ọ̀dà kò burú kò bàjẹ́ kí ló dé DJ Bright mọ̀ pa sọmọ la. kò dé nǹkan kan ó hmm? lọ sójú ọjà ni. èmi náà sì fẹ́ jẹ́ iṣẹ́ ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ẹgbẹ́ APC àti PDP. ẹ̀ka mi kọ́ wa tẹríba fún ẹ̀mí. ń gbọ́ ọ̀dà ọ̀yọ̀ǹda. ajá balẹ̀ ajá balẹ̀ ṣó o ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ níléeṣẹ́ top sources. ó yàgbà kóòdì rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí níbi kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbàjọ́ tí black friday ó fi wáyé níléeṣẹ́ top sources. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi ní bọ́ọ̀ bá ṣe ń fẹ́. àtàwọn èlò létí ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọn kàbìtì kàbìtì. ó yá ní iléeṣẹ́ top sources tá a ṣe sí sí car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ ecobank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú grace lábẹ́ bíríìjì makola ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight. kí o tọ́ ni àtẹ̀jẹ́ ṣe o ó fara lókun ìlera àgbẹ̀bára àìsàn ò lè ráyè wọlé tó bá lórí o tọ́ ni ẹ̀ẹ́dẹ̀ kan fáàmì kàkàkọ́ rẹ̀ ọmú rẹ̀ rodò afárá lókun mi rí o tọ́ èròjà tó kọ́ lágbàtà wà nínú rẹ̀ tó ń ṣara lóore tí yóò tán ni kẹ̀kẹ́ ló gbé jáde yóò tí yóò tán ni. <laughs> real tonic hundred percent natural yemkem international ló ṣe organic remedies ló ń distribute ẹ̀ jákèjádò nàìjíríà ó ti wà láwọn ilé ìtajà oògùn chemist àti pharmacy stores lágbègbè rẹ àǹfààní wà tẹ́ bá fẹ́ ra pálí méjì mẹ́ta real tonic abẹ́ fẹ́ di alágbàtà ẹ̀ ẹ pè yemkem ìbàdàn office manager lórí aago zero nine one three seven six seven six one seven six tàbí zero nine zero six one four seven four seven seven seven real tonic kò ṣe é mà ní atẹ́jẹ́ ṣoògùn ni ẹgbà bẹ́ẹ̀. Motor car, motor car. One motor car for Junior, one shining bicycle for Tiwa, big teddy bear for Chindera. Childhood days are always sweet memories to remember. Let your children enjoy their childhood days by gifting them various toys. When you think of buying original, long-lasting and educative toys, think of Toddler's Toy Smart, your one-stop store shop full of various toys ranging from motor car, bicycle, teddy bear, train, piano, bat, shoes, guitar, bat and swing educate them, different games, and so on. Make your children happy, take care of them, buy them toys. Visit Godless Toy Mart today at Plot 3 Alafi Venue, opposite Wow Factory, Oluyole, Ibadan. You can order for your goods anywhere in Nigeria. Call 0703 131 5979 or follow us on Instagram at Godless Toys underscore Marks. earn good money working for Prosper in Ibadan. Prosper is hiring few sales agents and business development officers in Ibadan to join their dynamic team. Dates 14th and 15th of December. Venue Early Events Place opposite Shaki Garage beside Total Film Station, Songo UI Road, or your state, Ibadan. Send Prosper a WhatsApp message on 090 8831 for more information. àsìkò ti tó láti ṣiṣẹ́ jèrè nílùú Ìbàdàn pẹ̀lú iléeṣẹ́ Prosper iléeṣẹ́ Prosper ló ti dúró láti gba àwọn òṣìṣẹ́ bíi field sales agents àti business development officers láti darapọ̀ mọ́ àwọn akọni akíkanjú wọn pàdé wa ní elia event place ládojúkọ saki garage lẹ́bàá total filling station sango ui road ìbàdàn lọ́jọ́ kẹrìnlá sí kẹẹ̀ẹ́dógún fourteen to fifteen of december tàbí kí o fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sórí whatsapp number prosper lórí zero nine zero eight eight three one one three zero six fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. thank you Nigeria Enterprises gọ́níyà fíjì lọ́rọ̀ furniture ní tohac interiors gbogbo ayé ló ti gbà pé àwọn gan ni home of imported furniture àrà tí wọ́n wá gbédé ní tìfà òpin ọdún tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní iléeṣẹ́ wọn báyìí àìdébẹ̀ láì rí ní tó wù yín pàápàá jùlọ imported bed lórí ìrànràn tó fi mọ́ orthopedic mattresses lóríṣiríṣi sáìsì tẹ́ bá ń fẹ́ àga dẹ̀nkùdẹ̀nkù tó jẹ́ tọ́lọ́lá dining set tẹ́lẹ̀ bá stools tó fi mọ́ table àti dressing mirror tó kọjá àfẹnuròyìn ìròyìn ibẹ̀ ni wípé lákòókò end of the year promo yìí owó òfàlẹ́ lẹ́ máa fi ra èyíkéyìí furniture ní tohac interior tẹ́sí tó gbẹ̀bọ̀ ọdún lóríṣiríṣi ẹ̀ tètè kàn sí tohac interior ẹ̀ka tohac nigeria enterprises ní àgbékẹ́ kọ́ládàísí plaza àdójúkọ yídì agodi gra ìbàdàn tàbí kẹ́ pé oh eight oh nine three one five three seven nine one tàbí oh eight one five two two one eight five oh two tohac interior home of imported furnitures. ajá balẹ̀ ajá balẹ̀. àjá balẹ̀ ìròyìn ni kò ní tàbí ṣùgbọ́n bọ̀t bóyá àmọ́ àmọ́ àní àní ẹ jẹ́ tẹ̀sí ọwọ́ iwájú torí pé ìtẹ̀síwájú tẹ́ ẹ rí yẹn ó gángan lọ́pẹ́ àṣẹ́gun o ìròyìn èyí tí ó mú ọ̀rọ̀ àkàsù àkàsù ọ̀rọ̀ tí ń jáde láti ẹnu ẹgbẹ́ òṣèlú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ẹgbẹ́ òṣèlú APC tó ń ti PDP ọ̀bántíbántí ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n wí pé ó dá lórí bí ètò àkóso ẹnìkọ̀ọ̀kan wọn bó ṣe ti lọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n wí pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ni wọ́n mọ̀ fèsì ọ̀rọ̀ padà fún ọ̀rọ̀ tó jáde ní ẹnu ẹgbẹ́ òṣèlú PDP tẹgbẹ́ òṣèlú PDP sọ wípé ẹgbẹ́ òṣèlú APC pé wọn ò rí nǹkan kan ṣe wọ́n kàn ń pa láìnu lásán ni láti ìgbà tí wọ́n ti dọ́rọ́yè nígbàtí ẹgbẹ́ òṣèlú APC ọ̀wà á dá padà ní ìlànà ti ìsọ̀rọ̀ gbèsè sókò sí ìgbésẹ̀ gangan wípé ẹ rí bí kò wá yẹ kí ẹgbẹ́ òṣèlú PDP ọmọọmọ nàka àléébù sí ẹgbẹ́ òṣèlú APC ńgbà tọ́já wípé odidi ọdún mẹ́ẹ̀ẹ́dínlógún ọ̀kan tó òun ẹ̀gbin ìdọ̀tí èyí tí ń dà sórílẹ̀‐èdè wa nàìjíríà iná ẹlẹgbẹ́ òṣèlú APC yọ̀gbálẹ̀tì láti ọdún 2015 táwọn sì ń gbà táwọn ń gbà táwọn ń gbà àwọn èrè gbájọ tán débi àwọn ọ̀wà ń kó lọ síbi táwọn ó ti kọ́nájò tọ́jà pé orí ẹ̀ làwọn wà yìí táwọn ń bá a yí ajá tó gbé kakí wọ́n pe àwa wíta ìwí ẹgbẹ́ òṣèlú PDP wà ń wí pé àwọn ò ṣe nǹkan kan wọ́n pe bẹ́ẹ̀ bá gbàgbé ń bí ijọ́ méjì kan sí mẹ́ta sẹ́yìn sẹ́nitọ́ Ìyọ̀chà Ayọ̀ ẹni tí ó sọ̀rọ̀ pàápàá tọ́jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ọ̀hún ó wọlé títí wọ ìjẹta ọjọ́ Jímọ̀ ni tí ń wí pé ṣe fẹ́ gbọ́ ẹgbẹ́ òṣèlú PDP àwọn ni àwọn padà sọ́rọ́yè táwọn ó sì jẹ́ kí gbogbo ohun tí ó jẹ́ kùdìẹ̀kudìẹ kó bọ́ sí i fún orílẹ̀-èdè wa Nàìjíríà ní gbogbo bí ọ̀nà tí nǹkan ti gbà yìnrìn lẹ́gbẹ̀ẹ́ fúnlẹ̀ wa Nàìjíríà ní gbogbo àdéhùn alágbádá ilé tí ẹgbẹ́ òṣèlú APC ṣe tí wọn ò sì rí nǹkan kan dà tọ́já wípé ńṣe ni wọ́n wà ń da òfegè ọ̀rọ̀ orí ahọ́n sílẹ̀ wa Nàìjíríà ní iwájú wọn pe náà lọ́wọ́ fa w wípé wọ́n sọ pé láti ọdún twenty tí wọ́n ti wá bọ́ sọ́rọ́yè gbogbo bí wọ́n ṣe pé àwọn ni mẹ̀sáyà táwọn gbalẹ̀ wa nàìjíríà là ẹ̀ wá ti rí ní wá ti dánwò bí wípé ẹgbẹ́ òṣèlú pdp ń bọ̀ ní rabaji gan o àti ní rẹ̀gẹ̀dẹ̀ fín wípé ìṣọ̀kan làwọn nílò láti gba ọ̀pá àṣẹ tó ń ti gbígba ògo àwọn padà nínú ètò àkóso orílẹ̀-èdè wa nàìjíríà APC náà sọ̀rọ̀ náà lórúkọ rẹ̀ jẹ́ sẹ́nitọ̀ James Àpádò dẹ àpádòdẹ ìlọsọ̀rọ̀ tó wípé ṣe é rí kò yẹ kí ẹgbẹ́ òṣèlú PDP ọmọ ọmọ sọ̀rọ̀ bí wọ́n ti ń sọ̀rọ̀ ní gbogbo ìyà tí wọ́n ti fi jalè wa Nàìjíríà fòdìdí ọdún mẹ́ẹ̀ẹ́dínlógún ó pé ẹ ẹ̀sìn mọ́gbàgbọ́ pé nǹkan ó dùn ún bàjẹ́ ni ó ṣòro ó tún ṣe wípé wọ́n ti wó gbogbo àṣeyọrí ọkọ̀ àṣeyọrí orílẹ̀-èdè wa Nàìjíríà palẹ̀ wọ́n ti sọ́ di àlàpà wípé ẹgbẹ́ òṣèlú APC tí ó sì ṣe wàá máa mú máa tó mọ́ra wọn lẹ́yọ kọ̀ọ̀kan tí ó tún fi di odidi ilé ìní wà ń bẹnu àtẹ́lù àwọn ọ̀ráyè rádaràdára dáńsìn ó je ibi táwọn ń lọ làwọn kọjú mọ́ torí pé ẹni tá à ń bá nájà ńlá wò ariwo ọjà ń tẹgbẹ́ òṣèlú PDP ẹ wò ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ apá àṣàlẹ̀ ojú ìwé kejì ìwé ìròyìn ti Sunday Tribune yẹn ni inú ìwé ìròyìn ti Sunday Vanguard tó wọlé gan mo tún ti fojú gan ní lójú ìwé keje. nílànà bá tètè ẹja mọ̀ bá tètè kọ́ mọ́ bá ṣe aláìtófáwọ̀ àtẹ̀yìn lójú ìwé keje nínú ìwé ìròyìn The Nation tó jáde fótò ní ọjọ́ àìkú Sunday ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní Nàìjíríà wọ́n ní rúurú ń borùn ó ní ayu twenty secondos ẹni tí í ṣe alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP nílẹ̀ tònítọ́mọ́ àti ẹni tó fipò ọ̀hún sílẹ̀ wọ́n ní bákan náà òun làwọn méjèèjì rí ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n sọ bẹ́ẹ̀ ńbẹ lójú ìwé keje nínú ìwé ìròyìn The Nation bákan náà lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn The Nation wọ́n ní ìbẹ̀rù bójúmọ̀ ti bẹ̀rẹ̀ níbi gbogbo ayé ṣe ń gbaradì sílẹ̀ fẹ́tọ̀ ìdìbò gbogbogbò tí yóò wáyé tó bá di ọdún 2023 wọ́n nítorí bá méjì kọ́ wọ́n ní àwọn tí wọ́n jẹ́ alákòóso fún àjọ INEC nílẹ̀ wa Nàìjíríà wọ́n ní wọn ò tó iye tó yẹ kí wọ́n tó pápá wọ́n ní láti apá gúúsù gúúsù orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní wọn ò ní aṣojú kankan nínú alábòjútó fún àjọ INEC lórílẹ̀-èdè wa Nàìjíríà ìyún ń bẹ lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn The Nation bákan náà wọ́n ní ilẹ̀ orílẹ̀-èdè United Arab Emirates iyun UAE wọ́n ní wọ́n ti kọ ìwé kan ṣàgìlà sórílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí wọ́n fi ń béèrè fún pé kí orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n dá padà gẹ́gẹ́ bí owó bàbá àti bí o òǹkà àsìkò eléyìí tí wọ́n fi lẹ̀ fún ọkọ̀ òfurufú ti orílẹ̀-èdè United Arab Emirates eléyìí tí a mọ̀ sí Emirates láti máa gbéra lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní kí wọ́n tètè dá padà ń bẹ lójú ìwé kẹjọ nínú ìwé ìròyìn The Nation ẹ wá já gbàbẹ̀ pápápá ká kọjá lọ sójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tàárọ̀ yìí níbi tí ọ̀rọ̀ gbé ń jáde wípé ṣe rí ìṣàkóso eléyìí ti ṣe ti àjọ EFCC ilẹ̀ Nàìjíríà lábẹ́ báwà wọn ní níṣe ó náà ni wọ́n mọ̀ fẹ́ sọra wọn di ajá núwe fáwọn gómìnà tẹ́lẹ̀ rí àtàwọn èèkànlú tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n jẹ àjẹbánu wọn ní àmọ́ bẹ́ẹ̀ wọ́n ní àwọn ọmọ yahoo yahoo òun náà ni àjọ EFCC ni wọ́n ń dẹdẹ wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní oṣù mẹ́wàá gbáko òun náà ló ti pé gẹ́rẹ́gẹ́ o eléyìí tí ìṣàkóso tuntun tó ti gbéra sọ lábẹ́ àjọ amúnimọ́dà eléyìí tí ń gbógun ti wà bàjẹ́ nídìí ọrọ̀ ajé àti wọ̀daràn lẹ̀ Nàìjíríà tá a mọ̀ sí EFCC tó sì jẹ́ pé Abdulrasheed Báwà òun náà ní léwájú àjọ òun o wọ́n ní àmọ́ látìgbà eléyìí tó ti goróyè gẹ́gẹ́ bí alága fún àjọ EFCC wọ́n ní púpọ̀ lára àwọn olóṣèlú eléyìí tí wọ́n jẹ àjẹrákábá àtàwọn ìkànnlú tí wọ́n ní kìnmí lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n fi ẹ̀sùn kíkó owó òlu jẹ tí wọ́n fi kàn wọ́n àti àwọn míì tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n gbé owó òlu fo Ghana wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí kò tí sí ẹnikẹ́ni nínú wọn tí wọ́n fi ojú wọn balẹ̀ ẹjọ́ o àmọ́ wọ́n ní kàrà bẹ́ẹ̀ wọ́n ní àjọ EFCC wọ́n ń ṣe àṣeyọrí o láti máa dẹdẹ àwọn ọmọ tẹ̀katẹ̀ka àwọn ọmọ yàwóyàwó tí wọ́n lu jìbìtì lórí ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí íńtánẹ́ẹ̀tì tí wọ́n sì wáá yọ̀ǹda àwọn èèyàn tó jẹ́ wípé òbítíbitì bílíọ̀nù náírà ò ní wọ́n kó mì bíi kalokalo ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè wa Nàìjíríà ajagun gbébọ̀tì Muhammadu Buhari ni wọ́n pé wọ́n kéde ìyànsípò Abdulrasheed Bawa nínú oṣù keje ọdún tá a wà yìí tí wọ́n ní kọ́lọ́ rè gba ipò lọ́wọ́ Ibrahim Mago lẹ́ni tí wọ́n yọ bí ẹni yọ jìgá lórí ẹ̀sùn wípé òun náà lọ́wọ́ nínú ìwà àbàjẹ́ wọ́n ní Abdulrasheed Báwà yìí ẹni ogójì ọdún lọ́jọ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kebbi o tí gbogbo ayé sì wá ní ìgbàgbọ́ wípé ẹni tí ṣe amòfin àgbà yẹnyẹn tó tún jẹ́ alákòóso fétò ìdájọ́ Abubakar Malami wọ́n lò náà lọ́lọ́bì lọ́kòkò torí wípé ìpínlẹ̀ Kebbi ńlò náà ti wá tó sì wá jẹ́ pé báwa náà ọmọ ìpínlẹ̀ kẹ́bílò náà ṣe o àmọ́ ìwádìí eléyìí tí àwọn oníròyìn tí wọ́n ṣe tí wọ́n sì ń fìdí rẹ̀ múlẹ̀ nínú ìwé Sunday Punch wọ́n lòun náà ní mọ̀ ń ṣe àdáyẹnrí rẹ̀ wípé àjọ EFCC wọ́n ní níṣe òun lọ́jẹ́ wípé títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí kò tí ì sí gbòógì nínú olóṣèlú kankan lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n lórí ọ̀fẹ́ láti fojú wọn balẹ̀ ẹjọ́ o kódà wọ́n pé nínú oṣù keje ọdún eléyìí tá wà nínú rẹ̀ yìí bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé wọ́n ní àjọ EFCC wọ́n yàbò ilé ìtura kan tí ń bẹ lágbègbè Lẹ́kì lẹ́kọ̀ọ́ tó sì jẹ́ pé àpapọ̀ àwọn afurasí tí wọ́n ń lọ ní ọgbọ̀n níye wọ́n ní àwọn ni wọ́n fi kélé òfin gbé lọ́jọ́ náà lọ́hùn o wọ́n ní bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí mẹ́rin ó lé ní ogún nínú wọn ni wọ́n ti fojú wọn balẹ̀ ẹjọ́ wọ́n ní nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí lọ́jọ́ kẹrìnlá ń bẹ̀ wọ́n ní àjọ EFCC wọ́n tó yabọ̀ àwọn ibì tó jẹ́ ilé ìtura nílùú Abẹ́òkúta tí ṣe olúlu ìpínlẹ̀ Ògùn tó sì jẹ́ pé kò dín ní mẹ́rin ó dín ní ọgọ́ta àwọn èèyàn tí wọ́n fowókọ́ lẹ̀ pé àwọn fẹ́ sùn nílé ìtura tí wọ́n tún fi kéèlì òfin gbé wọ́n ní bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí nǹkan bíi àádọ́ta nínú wọn ni wọ́n ti fojú tiwọn náà balẹ̀ ẹjọ́ ìròyìn náà pọ̀ jù bẹ́ẹ̀ lọ ojú ìwé kẹrinlẹ́ ti rẹ̀ nínú ìwé Sunday Punch tó jáde fún tòní. ọ̀dọ̀ ajá ìfìyàn jẹ́ iṣẹ́ ètò ìdìbò tó ṣẹ̀ṣẹ̀ wakọ̀ gúnlẹ̀ nípínlẹ̀ Anambra lọ́jọ́ ìkẹfà oṣù kọkànlá ọdún tá a wà yìí ibi tí ẹni tí wàá ṣe ọmọ oyè tó gbégbá àpótí lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bíi pé òun lọ fún ipò gómìnà àmọ́ tí ètò ìdìbò ọ̀hún tó sapá kan jà mọ́ orúkọ rẹ̀ ní sẹ́nitọ́ Andy Mba ó pè à ó yẹ̀ ń yékéyéké pé wọ́n mọ̀ ọ́n mọ̀ dáńbarú èsì ìdìbò yẹn ni òun ní àwọn ẹ̀rí tó dájú pé òun gangan òun náà ni ìfàmúsọ́rọ́yè o àmọ́ tí wọ́n ṣe ìpàsípàyọ rẹ̀ láti gbé ògo fún ọ̀jọ̀gbọ́n Chukwuma Soludo pé ńlọ́jàwé olúborí lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All progressive Grand Alliance ó pẹ́ ṣùgbọ́n òun sì ń bọ̀ òun èdè bó ń bá dé wọ́n ò rí òun nípínlẹ̀ Anambra ẹ̀jẹ̀ lọ sí ojú ọjà polówó ń ta àgbẹ̀kárí ajá balẹ̀. ajá balẹ̀.

lọ́jọ́ kejìlá oṣù kejìlá láago méjìlá ọ̀sán títí dàago méjìlá òru lọ́dọọdún lọ́lọ́run yìí máa ń sọ̀kalẹ̀ sí di pẹpẹ yìí tá a máa ń tẹ́ fún nínú ìjọ the new goshenans ernest church alayaki sọgbẹ́sán street lẹ́yìn eco bank abayomi ìwòrò ìbàdàn twelve hours of praise with twelve apostle of praise on twelfth day of twelfth month at twelve noon till twelve midnight with a theme make a joyful noise ọlọ́run ló béèrè oúnjẹ rẹ̀ ìyìn lọ́wọ́ prophetess olúfúnkẹ́ ọmọwálé jp ó sì ní gbogbo ẹni bá fi ìyìn ọjọ́ kejìlá yìí bóun pàdé òun ojú ogun tó ti yàbọ̀ òran ni wá yóò bàjẹ́ tiẹ̀. àwọn àpọ́sítẹ́lì orin ẹ̀mí tọ́lọ́hún ó lòrè o. pẹ̀lúmi adébánjọ mp3 evangelist kẹ́mi riobo pastor káyọ̀dé oyèwọlé evangelist kẹ́mi olúwaṣògo adéyẹmí olúwadámiláre táíwò àǹkáìndé ọmọwálé evangelist bọ́sì adéìwà sunny go evangelist abọ́sẹ̀dé ọláyẹmí pastor níkẹ́ success evangelist esther ògúndígbẹ̀ àyàbá jésù evangelist adé ọdẹkúnlé àpótí ẹ̀rí olùgbàlejò ní prophetess olúfúnkẹ́ ọmọwálé jp oh 607 8400 o jésù retí rẹ o ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ àtibá o a kú oríire ti gbajúgbajà iléeṣẹ́ aláràgbà ìdá ni ìyẹn design bricks homes and property tó ti kalẹ̀ ká sílùú ọ̀yọ́ wa. design bricks dé àlùbáríkà ilé kíkọ́ dé fún gbogbo ẹ̀dá tí kò fẹ́ darúgbó sílẹ̀ mi rẹ́ǹtì. ìyẹn lábẹ́ ìfà oríire tó ń gbóná yakilala tá a pè ní ọ̀yọ́ mega gallon pẹ̀lú design bricks. pẹ̀lú ẹ̀dínwó tó wáyàmì fifty percent discount lórí ilẹ̀ plọ̀tì kan tó bá rà láwọn estate wa bíi aláàfin park tó wà ní new express road òròkì aláàfin view sabo road ọ̀kánsà àti aláàfin suits ìdí ìgbà olómi ìlọ́ra. bó o bá ṣe ń ralẹ̀ tiẹ̀ ni wàá tún máa tẹ́wọ́ gba sìmẹ́ǹtì àpò márùn-ún tipa ayanrìn kan àádọ́ta búlọ́ọ̀kù tó fi bẹ̀rẹ̀ ilé rẹ ní kíkọ́ àtàwọn gbáǹkọ́gbù ẹ̀bùn oríire bíi rẹfrigirétọ̀ tv jẹnẹrétọ̀ microwaves àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó yá jí má sùn kó o tètè máa lọ sọ́fíìsì design bricks tó wà ní mtn building owó dí ọ̀yọ́. telephone zero nine zero three nine three seven five one one zero. ọ̀yọ́ mega gallon with design bricks àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o. ẹ gọ́dọ̀ ló lè kà fọ́ọ̀nù. 12 12 12 12. Oh, yes. 12 12 is the day. Sunday, 12th of December at Jogo Center, Ibadan. 2 p.m. is Miss or Your Day with beautiful ladies in the state competing for honor. At stake is a cute and cool salon car courtesy of Odidiobo Foundation for the winner. Chief host, Dr. Yinka Ayefele, MON, Chairman, Fresh FM Group. Host, Isaac Brown, the Mayor. Ticket regular 1,000 Naira. Front row seat 1,500 Naira. VIP 2,500 Naira. Entry ticket is currently available at all food court outlets in Lebanon. Miss or Your Stage 2021. Live and loud on Sunday, 12 December at Jogger Center, Ibadan, 2 p.m. prompt. Proudly supported by Naira Bet or Your Alcon, Ripples Outdoor Kitchen Services, Melody Events and Entertainment, Titan Farms, Coca Cola, Foodco, Pace Setter Transport Services, Ultima Foods, UI Hostel, Signa 7000, Kakamfo Inn, Moto Center, and powered by your darling radio station, Fresh FM 105.9 Ibadan. Miss or Your Stage 2021. Coming up on Sunday. Twelfth 12 December at Jogger Center Ibadan. Don't miss this vibe. Oh. On your prophetic power to say, Òkèoyè Crusade in conjunction with Christian Association of Nigeria Ọ̀yọ́ ń ṣàgbékalẹ̀ ìsọjí ìta gbangba ọlọ́jọ́ mẹ́rin gbáko tí àkórí rẹ̀ ń jẹ́ Jesus our advocate Jésù alágbàwíwá first John two one ọjọ́ Sunday ọjọ́ kejìlá títí di ọjọ́ Wednesday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún tí a wà yìí Sunday twelve to Wednesday fifteen December twenty twenty one ní déédéé agogo márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ five five pm daily lórí pápá ọlárinwájú event center Methodist Cathedral Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ aláàfin ní ìpàdé ológun ọ̀hún ó ti wáyé o ẹni tí Ọlọ́run fi ṣe ìránṣẹ́ ìyanu àkókò yìí rán ẹni ọ̀wọ̀ àti ajíhìnrere àgbáyé ma Adéyẹmọ àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run aláàfin ni yóò máa wọnú agbára ẹ̀mí mọ́súre fún gbogbo ènìyàn the crusade is powered by glory declared ministry mọ́bọ́ládé Ọ̀yọ́ Ọ̀yọ́ state Nigeria Jésù lóluwàá. ọmọ ẹni lọ́jọ́ ọ̀la ẹni tá a bá wá ń gbèrò láti ṣètò ọjọ́ ọ̀la tó dára fáwọn ọmọ wa iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan ti kalẹ̀ sílùú Ìbàdàn Glory Academy International School iléèwé tó fọkànbalẹ̀ pẹ̀lú ètò ẹ̀kọ́ tó péye agbègbè ìkẹ́kọ̀ọ́ tó mọ́ tónítóní yàrá ìmọ̀ ẹ̀kọ́ sáyẹ́nsì àti kọ̀ǹpútà tó jíire tó fi mọ́ ètò ààbò tó rẹ̀sẹ̀ walẹ̀ àǹfààní ohun amáyédẹrùn sì ti wà fáwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama àǹfààní ìgbaniwọlé sì tún wà pẹ̀lú tílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nursery primary JSS one DSS one a sì ń ṣe ìdánwò ìgbaniwọlé lójoojúmọ́ àǹfààní owó ìrànwọ́ tó ń bẹ fún gbogbo àwọn ọmọ tóbi wọn ọ̀rọ̀wọ́ ọ̀rí tó ó túmọ̀ sí pé mo lè ní ọmọ mẹ́ta tàbí mẹ́rin nílé ìwé Glory lórí academy bẹ́ẹ̀ ni lórí academy international school a wà ní number forty six a and b tòkunbọ̀ orogún ìbàdàn tàbí kẹ́ ẹ pè wá o oh eight o oh three three five two one o oh five one glory academy international school fún ìmọ̀ pẹ̀lú ètò ẹ̀kọ́ tó péye. ajá balẹ̀ ajá balẹ̀ ajá balẹ̀ ìròyìn ó ti ń lọ sí ibi tó ní àpẹẹrẹ abala tó kángun sí àṣekágbá ibẹ̀ òun náà ni adé yìí mm. ọ̀rọ̀ ti jáde látẹnu ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ kan lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀gbẹ́ni Dennis Idahosa ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ní láti ìpínlẹ̀ Èdó ni wọ́n ti dìbò yàn án ó ní ẹ wò gbogbo ọmọ nàìjíríà ẹ gbọ́ o èyíkéyìí olóṣèlú tẹ́ bá ti dìbò yàn àmọ́ tó bá kùnà tó bá já yín kulẹ̀ ó ní níṣẹ́ ni kẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ wọ́n lóko ó ní kódà òun gan bóun ti ṣe wà yọ òun sílẹ̀ o